ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ means love ìfẹ́ means love ìfẹ́ rẹ ń pa mí bí ọtí ìfẹ́ rẹ ń pa mí bí ọtí